أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله والصلاة والسلام على رسول الله وبارك eléyìí ni ètò yín ètò wa dáwàtúlù haq ìpèpè dodo tí wọn ò lù tí wọn ti gbẹ kọ̀ọ̀kan wa láti máa sí ìyànà bodijà central mosque tí àwọn sásù wa suleiman mọdùlẹ awal àwọn bẹyà tí wọn jẹ ìmáàmù àgbà fún wa ń bẹ pẹ̀lú yọ̀ǹda tọlọ́run wọn ti bá ní sọ̀rọ̀ ń pa àlàkìámà lọ ní àná wọn tún máa bá ní tẹ̀síwájú àwọn sẹ́wò láàṣẹ táfìwàlá abẹ́ ìbògì ọlọ́run tí àfin wà náà tí yọ wà nínú pààyàn kéke àwọn sásù wa ń tẹ̀síwájú fálẹ̀ àtàfàdàl. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulilayi wa ba'ad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam salaam wa rahmatulahi wa barakatu. ọ̀pọ̀ ni fọlọ́n bàtú sí amúsùlùmí àtọ̀rọ̀ àlékún kẹrẹ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀ ń tọrọ láti bàmá jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní kí anabi bá ní sàlékún ọ̀la rẹ̀ insha rahman a máa tẹ̀síwájú lórí àwọn nǹkan tó jẹ́ wípé tí èèyàn tí Allah subhanahu bá fi èèyàn ṣe kòǹgẹ́ lórí rẹ̀ bí àwọn onímọ̀ rahman yóò bọ̀ ń bi àwọn ìpayà àti àwọn ìwárìrì tá à ń sọ ọ́ bọ̀ yìí lẹ́ẹ̀kan anabi sallallahu alayhi wa sallam ó ti kọ́kọ́ pàkíyèsí wá sí alamari kan tọrọ yìí sì ní agbára pọ̀ jẹ́ amin hadith ilẹ̀ dẹ́kọ́jà muslim fi sahihin min hadith abi barzata al-aslami radiyallahu ta'ala rọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ń hadith abi yìí wípé la tazalu qadama abdin yawm al-qiyamah hatta yusala ní kò sí ẹnìkan tẹ́sẹ̀ rẹ̀ ó lè yẹ kúò ní ibi tí ó ti gba ìdájọ́ ní ògbìnrin kìámà tí wọ́n máa bí ń pa nǹkan mẹ́nìkan àni umrihin fíìmà àfúnà wọ́n máa bí ń pa pé ọjọ́ orí rẹ̀ bó o lo ṣe lò láti kékeré rẹ̀ tó o fi dàgbà ń bo lò sí ṣebí ìyọnu ọlọ́run ni àbí bí ìbínú ọlọ́run ọba bákan náà wà á ń jásàdì fíìmà àbùlà eegun ẹ le lọ́wọ́ bẹ̀rẹ̀ ó fi adi pé eegun ẹ dẹ̀ padà bó o lè ṣe lu ara rẹ̀ ń bo lára rẹ̀ gbósí wọn ó bí ń jọ̀gbọ̀n àlìkàmọ́ ẹlẹ́ẹ̀kẹta wà ní amẹ́lì mọ́ àmìlàbí wọn máa bílẹ̀ wípé iṣẹ́ wo ló gbáyé ṣe bó o lo ṣe ṣe bó o sì níṣẹ́ náà ìjọ fi wájú rẹ̀ ọlọ́run ọba ni bákan náà wà á máa lè hín wọ́n béèrè nípa gbogbo dúkìá rẹ̀ mìíràn iná tàṣàbàwò níbo ló ti kó jọ níbo ló ti rí wà àǹfàkọ̀ níbo ló sì ná sí. anúpsàn wa ń di ọmọ yìí wá wípé gbogbo àwọn àlámẹ́rì yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níjọ̀gbẹ̀rẹ̀ kìámà nítorí wípé ń jọ́ náà lọ́hùn kò sí nǹkan kan mìíràn téèyàn fẹ́ fi sọ wípé òní níwájú ọlọ́pàá subhanahu wa ta'ala àfikọ́ pàdé rẹ̀ lẹ́yìn tí ó soríire ṣùgbọ́n ká tó máa kà á wípé nìkó tiẹ̀ wà ní fọkànbalẹ̀ kọ̀díjà mi ní hadith Abi Hurairah Abu Hurairah bá sàn sọ́njọ́ kan wípé ya Rasulallah man as'adu nas bi shafa'atika yawm al-qiyamah ta lẹ́n tó soríire jùnà pẹ̀lú wípé ó tiẹ̀ lè sì pẹ̀ fún jọ̀gbìn àlìkàmà àbó tiẹ̀ lè wà ní ìyọnu الشفاعة يوم القيامة وان قال لا إله إلا الله مخلصا من قبل نفسه gbogbo ẹnikẹ́ni tó bá ń sọ gbólóhùn la ilaha illallah tó sì dúró ti túmọ̀ gbólóhùn tí ò ṣẹbọ tí ò lù nǹkan pẹ̀lú Allah subhanahu wa ta'ala tẹ̀ tán sórí rẹ̀ tó sì jẹ́ wípé gbogbo ohun tí ń ṣe ń ṣe nítorí Ọlọ́run ọba ni tí ò lù tẹ̀ jáde láyé irú ẹni bẹ́ẹ̀ ó ti wà ní oríire eléjì àkọ́kọ́ máa àkọ́kọ́ bákan náà النبي صلى الله عليه وسلم وتنبني صرب كما جاء في صحيحين من حديث ابن عمر رضي الله تعالى عنهما وارضاهما عن سام جوي واي كتب جوب القيامة الله سبحانه وتعالى يوسو يركوك مراري كوني سون بفو لا ريان مجيجي فو فو فيضع عليه كنفة الله سبحانه وتعالى يو وامو غاغا يو بسيني ẹrú yìí tí ó fi jẹ́ pé òun àti ọlọ́run balẹ̀ sọ̀tàn nìkan ni wọ́n máa ríra wọn nígbà lásìkò yìí arúsọ ọmọ wa bi léèrè wípé ìrẹ́ ẹrú mi ṣé bí wọ́n lọ ṣe báyìí níjọ́ báyìí níjọ́ báyìí yóò lò ní yóò lò ní tó mùsùlùmí ṣùgbọ́n kí la fẹ́ fàyọ́ ń bi gbogbo ẹnikẹ́ni láyé tó ti ń ṣe Allah subhanahu wa ta'ala tó wá jẹ́ pé ìkorò ẹ̀ṣẹ̀ ń sì ń rẹ̀ sí Allah subhanahu wa ta'ala pé ah, kò sí ẹ máa ṣe báyìí o yóò tún wá túbá ń kọ̀rọ̀ ṣùgbọ́n ó tún lè tọ́ba yẹ jẹ́ pé ẹnìkan kọ́ ọba mà sí ẹsẹ̀ yìí Allah subhanahu wa ta'ala ní owó foríjìn níjọba kìámà yóò mọ̀ wá abaṣọ ṣebí wọ́n lò sí báyìí yóò lò ní ìjọba yìí òun yóò ní alọ́sọ̀ wà ní kí nda náà kò burú mo sì wàá forí jìn ọ lónìí nítorí pé ní sàtàrùtù àlekàfi dúnìyà wà á náà àgùfúrò alákàlẹ̀ yẹ̀wò mo ìjẹ́ nìkan kó rí ọ níbi ẹ̀ṣẹ̀ yìí nílé ayé ìwọ náà fúnra rẹ ò sì padà pariwo ẹ̀ṣẹ̀ yìí síta eléyìí ló jẹ́ ká mọ̀ tuma hadith àbí ìrọ̀rọ̀ wal hadith rọ́kọ̀ sahihain abisa sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá wípé ibà máa pariwo ẹ̀ṣẹ̀ Allah subhanahu wa ta'ala kò ní forí jìn tó bá gbogbo kúlù umati mu'afa ilal mujahirin gbogbo àwọn umma mi pátá lọ́wọ́ bó ń bá ṣàforíjì fún níjọba alikiyama àfi gbogbo ẹni tí wàá máa ń pariwo ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ẹni tó forúṣẹ́ lọ́hùn tẹ́nìkan kọ́ ọmọ tó wá di àárọ̀ tí ń para pariwo kí a máa sọ àwọn àdìfì eléyìí láti jẹ́ pé ká máa ṣe o à ń fi ń sọ àwọn nǹkan tó jẹ́ pé téèyàn ìbẹ̀rù Ọlọ́run náà ni ó mú yàn tí ò fi ní jẹ́ nìkan ọmọ pò ń sẹ̀ tí ó fi tètè sáré túbá ń bẹ̀ tí ó sì ní padà débi irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ hadith ìdàjà kọjá muslim fi sọ ìmìnà hadith àbí rẹ̀rọ̀ ó sọ lọ́sàsán sọ fún wa wípé man nafasa an muslimin kurbatan min kurabi duniya nafasa Allahu anhu kurbatan min kurabi yawmil qiyama gbogbo ẹni pátá tó bá gbé ìbànújẹ́ kan sí kejì fún mùsùlùmí kúò fún láyé ń bíbáyì tó sì gbé kúò fún torí tọ́lọ́ ọba subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ tó bá dijọ́ gbìyànjú kìámà òun náà mọ̀ wà nù fọkànbalẹ̀ ọlọ́run ọba ọlọ́run ó gbé ìbẹ̀rù yóò gbé ìpayà yóò gbé wàhálà dàmúdàbò yóò gbé kúò fún níjọ́ gbìyànjú kìámà kọ́dà bóòrù ó tún ṣe ṣètò yìí àdébísà sàrám tó jẹ́ yíwa pé ń jọ gbìyànjú kìámà àwọn èèyàn kan mà tún bẹ̀ táwọn ó tún wà ní abẹ́ àlàrí àṣẹ ọlọ́run ọba jaa fi sahihain bal akhraja hadha alhadith ala aimma kulluhum min hadithi abi hurayra radiyallahu ta'ala arda abu hurayra nsọ́njọ́ kan wípé sàsán wẹ̀ pẹ̀lú àwọn àníbi wà ní a sab'atun yudhilluhumullah yawm al-qiyamah yawm la dhilla ila dhilluh àwọn èèyàn méjì kan bẹ̀ níjọ́ gbọdọ̀ kíámẹ́ Allah subhanahu wa ta'ala yóò fi hàn sí abẹ́ òjì àlẹ́ àràṣì rẹ̀ lọ́jọ́ tó jẹ́ pé kò ní sí òjì kan àfi òjì Allah subhanahu wa ta'ala ẹ̀ńtà lọ́tọ̀ tí ọ̀kọ́ kà ń bẹ̀ ó ní al-imamu ẹni tó bá ti ń darí àwọn èèyàn tó wá jó ń déédé tí èso ń jàǹbá ẹni tó gbogbo gbogbo ṣe ń pè ràn déédé ìní ń bẹ lára rẹ̀ kò ló ipò ìjó lórí láti fi dànkẹrú kò ló ipò ìjó lórí láti fi sọ̀rọ̀ ẹnìkan di bàbàrà ẹ gbogbo ẹni báyìí níjọba alikiyama wọn mọ wà lábẹ́ òjì Ọlọ́run ọba ẹ Ọlọ́run dàkún ṣàánú wa o ṣe á ló ń déédé o síjú àánú rẹ̀ wà bákan náà ẹni wàṣáàbùn kò lúrí ọ dàgbà síbi ẹ̀sìn ọlọ́run ọba ni kò ti kọ́kọ́ ṣe wọ̀nàwọ̀nà lọ kó tó tó wá padà bákan náà àti gbogbo ẹni tọ́jà wípé gbogbo ìgbà ọkàn rẹ̀ sáà wà mọ́sálásí ni ẹ̀rọ kùsùn tó ti pàyí láàrin àà ń bọ̀ àná la gí aṣọ bá àtà aago méjìlá àbọ̀ láti ṣẹ̀ wá gbogbo ìgbà ọkàn rẹ̀ sáà máa wà mọ́sálásí gbogbo ìgbà bákan náà wọ̀rọ̀ jùláni àtàwọn èèyàn méjì tọ́jà wípé tahabba fillah torí ọlọ́ọ̀ni àfi jọ ń bara wọn sọ̀rẹ̀ wọn èé sí ọ̀rẹ́ give and take bó o fún mi ń wò fún ọ bó o fún mi ń wò fún ọ yìí ni ní ọjọ́ wa tọ́lọ̀ fi ń pa ẹnì kọ̀ọ̀kan wọn tí wọ́n fi ń padà bọ́ sálì kìámọ̀ gbogbo orú ọ̀rẹ́ àjọ ń bá ní sẹ́ńtórí tọ́lọ́wọ́n ba àrùn adéṣàlì kìámọ̀ àǹbarasò tọrọ àmọ́ tanra wa àmọ́ lu láàrin ara wa gbogbo orú ọ̀rẹ́ báyìí náà níjọba kìámọ̀ wọ́n wà lábẹ́ òjò ọlọ́wọ́n ba subhanahu wa ta'ala bákan náà àtọkùnrin kan tó jẹ́ pé dàátù mùràtùm dàátù mansibin wa jamalin obìnrin tó lẹ́wà tó tún lọ́rọ̀ tó ní nǹkan láì mẹ́yẹ nǹkan ó pe ọkùnrin yìí wípé ó wù mí pọ̀ dákun wá bá ń ṣe sí náà ó ní à ẹ sì bẹ̀rù ọlọ́run tó sì jẹ́ pé ọkùnrin ò tóbìnrin kọ́dà ọkùnrin kò tó rẹwà tóbìnrin ọwọ́ ń pò ń bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ohun ò sẹ́ńtò òun o irú ẹ̀ ń bá ilé ìparú eléyìí báyìí mára ó ń dọ̀gbà kìámà yọ ọmọ wà lábẹ́ ìjọ ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà àtẹnitọ́já wípé ìbẹ̀rù ọlọ́run bá subhanahu wa ta'ala ìlú mu tó fi jẹ́ wípé tàṣọ́dàkọ̀ gbogbo ìgbàkígbà tó ti sọ ipò ń fẹ́ tọrẹ báyìí tó kan sójú ọ̀nà ọlọ́run wa ta'ala fa àfáà yóò mú ọrẹ tọ́ta yìí kò ní jẹ́ nìkan kan mà tó fi gan kò mọ tí ọ̀tún rẹ̀ ná irú tí èsì òun rè gún ẹ̀dá kèé ṣe irú ẹni bẹ́ẹ̀ náà jọ gbàdìkì àmọ́ gbogbo ẹnba máa ṣe báyìí yọọ ma wà lábẹ́ òjò ọlọ́run bá sùpàdà tara bákan náà jọ gbàdìkì náà ẹnìkẹ́ni tọ́ba ni jẹ́ pé bẹ̀rù ọlọ́run ọba ló mu tí èyí ṣe ti ṣe rí mi tẹ́nìkan kò sì bá sí mbẹ̀ ó nìkan ní bẹ́ ń kọ̀rọ̀ lọ́wọ́ adáná ọlọ́run ọba pé ah, ni ó gbégbà ó fi abu ẹkún tí ẹkún yìí sì korò láàrin àti ọlọ́run ọba rẹ̀ irú ẹni báyìí náà tó mi fi bóde lójú rẹ̀ nítorí tọ́lọ́run ọba yọ wàrà bí òjì níjọ́ gbàdìkì àmọ́ èèyàn mọ̀ tán ọba tó ní ẹ fóònù lówó àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ẹlòmíì àti ẹ̀ máa sọ ọ̀yàn nu padà èèyàn ń bẹ ní ìwòrò òdù ó lòun lọ sọ́jọ́ ọwọ́ apẹ́ òtún wọ̀kọ̀ padà tí ń lọ ọ̀nà òjé látòjé yóò rẹ̀ ti lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kọ́wé ti lọ sọ́nà ọ̀nà kọ́lọ́kọ́ kó tún kó nkọ́lọ́kọ́ kọ́ padà gbèrè di aró torí ọlọ́run tí ó sì jẹ́ pé ẹ̀yìn ibi tí ó ti wọkọ̀ náà ní lẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀ ń bá máa ń fọ̀nà mọ́yàn nítorí tọ́lọ́run ọba tí ọ̀pá ti ń ṣe tì yóò sì fọ̀nà mẹ́ńtọ́ náà mọ̀ yóò wàrà bí òjì níjọba ìkàmọ́ gbogbo obìnrin tọkọ rẹ̀ bá kú tọ́wọ́ àlè mú mọ́ra tí ó padà rí mari nítorí àti máa tọ́jú àwọn ọmọ rẹ̀ tọkọ rẹ̀ fílẹ̀ tó fi ẹ̀tọ́ tabẹ́ rẹ̀ lẹ̀ láti fi lè jẹ́ ká mọ ìyòye dáadáa tó sì dúró déédéé tí ò sì padà mọ yọ́lẹ̀dà tí ò wí ikú tó jẹ́ wípé lórí torí torí umai iná ló ṣe báyẹn fún ọmọ rẹ̀ tó sì padà lo ìfẹ́ dáadáa pẹ̀lọ́kọ rẹ̀ àpè kóbi ọmọ lọ́kọ tọkọ ẹ̀ bá kú o ṣùgbẹ́ ìtọ́bẹ̀ èlé dúró tó jẹ́ pé torí ìmọ̀ àtọ́jú ọmọ rẹ̀ ń mú mára irú obìnrin báyìí náà yóò wà lábí òjì níjọba àlìkíyàmá gbogbo ẹnikẹ́ni tí bá máa ń sàánú ọmọ òrukàn yóò wà lábí òjì níjọba àlìkíyàmá bákan náà gbogbo ẹni bá ń daṣọ sẹ́ńtì ní òhò lọ́rùn yóò wà lábí òjì níjọba àlìkíyàmá bákan náà gbogbo ẹnikẹ́ni tí bá máa gba arìnrìn àjò olé ní tiẹ̀ ń tọ́ bá ti sunna sàsálàm nu kèése ń fẹ́ bá lùjẹ́ o kèése ń fẹ́ bá nǹkan jẹ́ kèése ń fẹ́ dà nǹkan rú tí ń gbà yẹn lé nítorí tọ́lọ́mọba subhanahu wa ta'ala kọ̀mọ̀rí ń tòótọ́ ṣùgbọ́n bó ṣe rí gbogbo ọ̀rọ̀ ẹnu rẹ̀ pa ẹni ò lè jó ń jìbìtì ẹ̀dá dáná ó lóun wáyàn wá ní òun sì bòńtọ́ ó sì rí àwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ lórí àlámọ̀rí ó fi sànú rẹ̀ gbogbo àwọn báyìí wọ́n wàrà bí òjì níjọba àríkìámọ̀ bákan náà gbogbo sàárà pátá téèyàn bá e ṣe sójú ọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala èèyàn wà lábí òjì nínú ìjọba àwọn eléyìí amsa ń kà fún wa bákan náà ó tún padà wà nù hadith amsa salam tó ṣàlàyé fún wa gbogbo ẹni tí ó tún wá wà lábí òjì àwọn kóòtù wa máa mú mi bí wọn bá tún wà lábí òjì ọkàn wọn ò tún balẹ̀ òun náà ni gbogbo ẹni tó bá ti lọ́mọ lálìkì àmà ṣáájú kó tó di wípé yóò kú ò láyé tọmọ ẹ̀ báyìí fílẹ̀ lọ kọ́dà ọ̀kan nù àwọn sọ̀hábà ó sùn báwọn lọ́ba àdíjọ́ gbé àlìkì àmà òun kàlùkù ó sàdí halaka minna ahadun ṣé wọn lẹ́nìkan nù wa ni ó ní níníbò sọ ọmọ rẹ kan fi ọ́ lẹ̀ láyé lọ ọlọ́mọ òun fi kò fòun lẹ̀ o ò lè gbà ń bi omi gbogbo ẹni tó bá lọ́mọ lálìkí àmọ́ àwọn mìíràn ọmọ bomi fún wọn wọ́n mọ̀ mu mi ọkàn wọ́n mọ̀ balẹ̀ inú wọ́n mọ̀ dùn eléyìí ò ní rèé pọ́ máa wá o wípé ńgbà ń bá sìn ọ̀hún yóò lè wá bomi fún mi jọ̀gbìn lálìkí àmọ́. gẹ́gẹ́ bí ẹnìkan ṣe kún ọmọ rẹ̀ méjì sá lọ sínú igbó ìwà ń fọn pàpàǹdùdú ọ̀gẹ̀dẹ̀ ọ̀sán ń fọn mu tán ọmọ ìfi wàá rù kagoro tó fi wá di pé ẹni tó jó lólùfẹ́ rẹ̀ nú àwọn rẹ̀ wọ́n dọ́gbọ́n lọ́ba kọ́ ọmọ ìkó ń bẹ̀ wá sáàrin ìlú ó tó dọ́gbọ́n wá kún ọmọ ìpadà ọwọ́ àpẹ́ ẹni tó jó lólùfẹ́ rẹ̀ yìí pé pé dákun mo mọ ń tọ́ yẹ kí n máa fi tọ́jú ọmọ yìí ṣùgbọ́n nígbà mo ti gbọ́ lẹ́nu àwọn aṣáájú tí wọ́n ní ànábì sọ̀rọ̀ ìfún wa wípé téèyàn bẹ́ẹ̀ ilé ọmọ méjì sẹ́yọ kan lálìkẹ́ àmọ́ yọ ọmọ wa bon fún jọ̀gbìn àlìkẹ́ àmọ́ ìmọ̀ fẹ́ kàn mí òkú ń sálẹ̀ dọ̀bẹ́ díẹ̀ lọ́rùn fúnra mi mo fẹ́ wọn kunlẹ̀ kú gan dákun mọ̀ wà wulẹ̀ bá ń kú ọmọ mọ̀ bá ń sànú wọn ẹ dákun ẹ jọ̀ọ́ o eléyìí ó sì nú ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala nǹkan mí lélẹ́ o fún díẹ̀ yìí insha Allah ta'ala tó máa tẹ̀síwájú lórí ètò yìí tó bá dọ̀là bíyàwó ni mi rahman wasalaamu wa rahmatulahi wa barakatuh wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run akí àwọn stars wa kún un ní àti àtàárọ̀ kọ́nà balẹ̀ kọ́lọ́kọ́ bá ní sàwọn stars wa ní ẹ̀sùn olóore so inshallah tó bá tún di ní ọ̀la wọ́n mọ̀ bá ní fi ìdáhùn sí àwọn ìbéèrè tí a ní ṣùgbọ́n kó tó di ìgbà náà gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé fún wa ní ilé ike wa ní madudaril hadith àwọn ọmọ wa ti ń há alukur'an sórí látọmọ ọdún mẹ́fà tí wọ́n jẹ́ ọmọ primary school nígbà tí wọ́n fi parí primary school wọ́n ti gbódúdú alukur'an sórí fọ́ọ̀mù tiẹ̀ náà òun náà wà níta bákan náà Aliman School of Science níbi tí a ti ń kọ́ nípa èdè Lárúbáwá àti ìmọ̀ tayé òde tòní tó yẹ pé entrance exam wọn yóò tún wáyé tó bá di july twelve pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n gbogbo àwọn nǹkan yìí òun náà ni fọ́ọ̀mù rẹ̀ ti wà ní ìta so kí a máa pè wá tá a bá fẹ́ béèrè ìbéèrè àbí a bá tún fẹ́ béèrè nǹkan lórí àwọn nǹkan tí a ti sọ fún wa tẹ́lẹ̀ lórí àwọn kéde tí a ti ń fún wa zero seven zero sixty six fifty five seventy thirty six zero seven zero sixty six fifty five seventy thirty six bákan náà zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero eight zero ninety nine twelve fifty eight thirty one afáwà ismail ẹ̀rọ àlá wọn bẹ pẹ̀lú wa ṣéwà brazak arólosúnà àjọwà ń bì ní àárọ̀ tó níní bákan náà ẹni tó ń tẹ bọ́tìn ní ẹni rí badmus kọ́lọ́mbalẹ̀ kọ́lá kó jẹ́ kí alẹ́ nìkọ̀ọ̀kan apẹ́ ẹni tó darí ètò suleiman ibrahim أبو إبراهيم السوكي والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته